وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المؤمنون أيتها المؤمنات اعلموا أن الحياة لا تنتظم حتى ينبذ التفرق ويغرس الاجتماع وإن من أهم عوامل تحقيق ذلك طاعة أولي الأمر يا عباد الله إن التفرق يجلب الضعف والضعف يجلب الفشل والفشل هوان ودمر قال سبحانه وتعالى وأطيعوا الله ورسوله ولا تنازعوا ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين أيها المسلم اعلم أن رسولنا الكريم صلى الله عليه وسلم قد كشف لنا شيئا من أحوال الحكام والأمراء وأمرنا بما فيه صلاح الدنيا والدين ومن ذلك حديث حذيفة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يكون بعدي أئمة لا يهتدون بهداي ولا يستنون بسنتي وسيقوم فيهم رجال قلوبهم قلوب الشياطين في جثمان عندي قال قلت كيف أسمع يا رسول الله إن أدركت ذلك قال تسمع وتطيع للأمير وإن ضرب ظهرك وأخذ مالك فاسمع وأطع رواه مسلم اللهم أصلح لنا بلادنا وأصلح لنا ولاتنا وجمل أخلاقنا باتباع أمرك وأمر رسولك محمد صلى الله عليه وسلم اللهم اجعلنا ممن يستمع القول ويتبع أحسنه وخذ بناصيتنا للبر والتقوى يا رب العالمين يا ذا الجلال والإكرام الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أتيقف ولون أتي الصلاة أتي السلام النبي أنبي وأيولون النبي محمد sallallahu alayhi wa sallam asọ́láṣà àti àsàlámù náà bí ti ń jẹ́ ti ànábì wa yìí bẹ́ẹ̀ náà ni kó máa jẹ́ tàwọn ará ilé wọn bẹ́ẹ̀ náà ni kó tó máa jẹ́ gbogbo àwọn sàhábà lápapọ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn tá a tẹ̀lé lànà wọn náà kí láda asọ́láṣà àti àsàlámù kó máa jẹ́ gbogbo wa náà èyí mọ́mì ní lọ́kùnrin èyí mọ́mì náà lóbìnrin ẹlọ́mọ yìí pé gbèsè àyíká wa yìí láìsàn lò yìí ẹlọ́mọ pé kò lè gún láìsàn lò yìí kò lè tò gbèsè ayé wa kò lè bá mu tọba ti jẹ́ sí pé kíní kan bá ti ń bẹ láàrin wa kíní kan náà òun náà ni ìyapa ẹnu ẹ̀wá náà mọ̀ wípé nínú nǹkan tí ó jẹ́ kí ayé gún tí ó sì jẹ́ kí ètò ọmọ àtò òun náà ni kí ẹnu ọmọ kò ẹnu bá ti kò tí ẹnu ọ̀tà sí ara wọn ẹlọmọ pé gbèsè ayé yóò máa rọrùn fún wa kódà gbèsè ayé tẹ̀sìn náà yóò tún máa dùn fún wa púpọ̀ ẹ̀wá náà mọ̀ wípé gbogbo gbàkúgbà tí ìyapa ẹnu bá ti wà láwùjọ àbí nínú láìpẹ́ ènìyàn yálà láàrin ọkùnrin àtòbìnrin àbí láàrin àdúgbò kan ní àbí community kan ní àbí ìlú kan ní àbí state kan ní àbí orílẹ̀-èdè kan ní ẹ̀rọ ọmọ pé tí ìjápẹ́ náà bá ti wà ńlẹ̀ ẹ̀rọ ọmọ pé wàhálà oríṣiríṣi wàhálà oníranran àti àwọn òkú àti àwọn àdánù yóò sì máa sọ̀kalẹ̀ sáwùjọ bẹ́ẹ̀ ẹ̀wá lọ́mọ pé nínú àwọn nǹkan dáa fi máa ń mú àwọn wàhálà àbí òsì àbí ìdààmú àbí ìdàrúdàpọ̀ tí ń bẹ láwùjọ nínú àwọn nǹkan dáa lè fi mú kúrò tọjọ́ ní iṣẹ́ tí ó dẹ̀ wúlò púpọ̀ tí ó dẹ̀ ṣiṣẹ́ náà òun náà ni ká máa tẹ̀lé àwọn aláṣẹ wa ká tẹ̀lé àti àwọn aláṣẹ wa ó wà ní orin tẹ́tà máa ń lò láti fi palẹ̀ òfò mọ́ ó wà ní orin tẹ́tà máa ń lò láti fi palẹ̀ dàrúdàpọ̀ mọ́ ó wà ní orin tẹ́tà máa ń lò tẹ̀lé àmúwá láti jẹ́ kí gbogbo àwọn ọ̀bà òlé tí bẹ láwùjọ kó kúrò níbẹ̀ yá ibadallah ẹ̀yàn rúṣan ọlọ́run ẹ̀rọ láwùjọ bíyàn bá jẹ́yàn méjì tó bá jẹ́ pípẹ́ ni wọ́n bá kù agbára ó wà láàrin àwọn méjèèjì ṣùgbọ́n tí wọ́n bá ti yapa báyìí ẹ lọ mọ̀ pé agbára ó rèébi o bẹ́ẹ̀ náà ni wàá pèsè àdàdàrì bẹ́ẹ̀ náà làwùjọ kọ̀ọ̀kan community tó tóbi tó tóbi púpọ̀ tẹnu wọn kù tẹ́ ń jẹ́ ọkàn tí wọ́n bá ń jẹ́ ọkàn ni wọ́n mọ̀ lágbára tó bá ti pé ìwọ náà ti pín tiẹ̀ ẹ̀yìn kan ní a ẹ̀yìn kan ní b ẹ̀yìn kan lókè ẹ̀yìn kan ní ìsàlẹ̀ àdánwò ń bọ́ díẹ̀ díẹ̀ nù ẹ lọ mọ̀ pé gbogbo àtúgbà tí ẹnu bá ti ń yapa bẹ́ẹ̀ náà ni àìlágbára ó sì máa wọlé sí wa lára bẹ́ẹ̀ náà ni gbogbo ìgbà tí àìlágbára bá ti ń bẹ́ẹ̀ náà ni òkú ó sì máa wọlé sí yàrá báyìí náà ló ti tòlera wọn lọ gbogbo àti bàtà bá ti rí apẹ ẹnu ẹlọmọba àti kọlẹ́tà ti ó sì àdẹ̀fi kọlẹ́tà a àìnífọ̀kànbalẹ̀ fi kọlẹ́tà tí gbogbo ni wa.

inú orin tẹ́tí jẹ́ káàdùn àwòkọ̀ náà kẹnu oko torí pé a ti tẹ́tọ̀ àdúrà lẹ́yìn ẹni tí ó dẹ̀ tẹ́tọ̀ àdúrà lẹ́yìn tí ọba ti strong kò ní jẹ́ káàdùn orí bó ti yẹ kórìí gangan ọlọ́run ni ẹ̀tẹ̀ láti ọlọ́run ẹ̀tẹ̀ láti òṣìṣẹ́ mi wà láta náà sáhán ẹ má yàgbọ́ ẹnu bàtà ṣàlù kẹ má bàa fẹ́ fọwọ́ bólẹ̀ wọ́tẹ́fẹ́ hábà yìí fún agbára ni wá fi a lè lò àbí irin tẹ́ tá lò láti fi gbọ́ láti fi gbà fún ọlọ́run àti láti fi gbọ́ láti fi gbà fún òjìṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam irin tẹ́tà alélo láti fi gbọ́ láti gbà fáwọn alátẹ̀gán òun náà ni asọ́bù sùúrù atánni ní sùúrù làwọn àjọba ṣùgbọ́n ìwọ náà ọwọ́ amú omi sùúrù rẹ kó yú bá dáadáa kó lè bá àráyè rẹ sí ní tí kòránì pátámà máa ń yẹnu ọlọ́run ni wọ́n fi rú ẹ sùúrù inna Allaha ma'a as ọlọ́run ní dájú kankan ẹ̀yin lẹ́jìrì padà tẹ́ bá ti sọ̀rọ̀ pàdé wọn. nítorí ti eléyìí ẹ̀rẹ́ mùsùlùmí lọ́mọ bí ànábì wa Muhammad alayhi salatu wa salam bí wọ́n ti jẹ́ ànábì tí wọ́n ti jẹ́ ọlọ́run tó bẹ́ẹ̀ náà ni wọ́n tún máa ń tú àṣírí àwọn nǹkan tí yóò jẹ́ ká lè gbà fọ́lọ́ dáadáa tí yóò jẹ́ ká lè gbà fún òun náà dáadáa yóò jẹ́ ká lè tẹ̀lé àwọn àṣẹ látọ̀dọ̀ ọlọ́run àti tẹ̀lé látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu ìrẹ́ mùsùlùmí bú àṣírí tí àgbẹ̀bí tó fún wa fún àwọn aláṣẹ wa sallallahu alaihi wa sallam ẹlòmíì yẹn tún ẹ̀jẹ̀ aláṣẹ tí ó dàbí Abubakar Siddiq radiyallahu anhu kálà kò sí kò sì lè wá ẹlòmíì yẹn tí aláṣẹ tí ó jọ Umar tú dànù ò lè rí mọ́ ẹlòmíì yẹn fẹ́ di Osman nírú Osman nírú àyẹ̀lì ó lè rú ẹ̀ mà àwọn yẹn ti lọ́ fún wọn ọlọ́run ọ̀dá wọn àwọn aláṣẹ bá mọ́ ànábìlẹ̀ jáàmà yìí sọ̀rọ̀ bá wà yìí. ẹlẹ́ni ẹjọ́ máa jẹ wọ́n díẹ̀ díẹ̀ ṣùgbọ́n ìjùlẹ̀ òun náà nìkan máa gbọ́ ọ̀sọ̀ fún arín kútùbà tó lọ yìí pé má expect ìjìnlẹ̀ lọ́dọ̀ àwọn aláṣẹ àwọn ọba àwọn aláṣẹ ayé ìpìlẹ̀ ni pé àbúrú ni wọ́n máa ń ṣe tí wọ́n bá wá sí dáadáa jẹ́ kọ́bọ̀ oníkìní kọ́bọ̀ lódì àsáwọ̀ làwọn tó bá dáa láàrin anábìtì ló tún àṣírí jáde fún wa sallallahu alaihi wa sallam torí ìdílé yìí ẹni tí máa ń béèrè àwọn nǹkan tó jẹ́ nǹkan tó jẹ́ tọ́jọ bẹ́ẹ̀ tọ́jọ bẹ́ẹ̀ nínú àwọn tàbí ànínàlọ́ náà ní òlé ìfà wọ́n fi ọba tàbí àwọn Yorùbá máa ń ni Muhammad ní sallallahu alaihi wasallam òlé ìfà tó rọ́bì sallallahu wasallam ọ díẹ̀ àwọn ọ̀rọ̀ sọ wà nẹ́bí àti láyé tó dá abẹ́ pẹ̀lú rẹ̀ tí bá ti máa lọ dáadáa náà rí bẹ́ẹ̀ ni tí yàrá lè ń gbádùn kan kì í fọ́pọ̀lọpọ̀ yẹn ní máa ronú pé kí ni ọkàn yẹn ẹni torí ẹ̀ bá gbé náà máa ronú pé kí ni ọkàn yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti gbádùn tán wọ́n gbàgbé wọ́n rò pé àwọn ti gòkè àgbà káfárá tó já ọmọ pípí tó gun náà lè já tó rò pàfárá nìkan ni máa ń já ṣùgbọ́n ní òye ènìyàn tọ́ máa ń rin tó dáa yóò máa béèrè pé hmm, n ti ń da ti ń da yìí kí ni result kí ni ẹ̀ǹdì ẹ̀ kí ni parí ẹ̀ ara àwọn nǹkan tí wọ́n fi máa ń máa kí ẹ̀fọ́dẹ́ ìfà nìyẹn rọ́bì àbáwò tààrà gbogbo àwọn tààrà ànábì rọ́bì àbáwò gbogbo wọn ni orí wọn pé kọjá gbogbo àwọn tẹ́lẹ̀ máa ń pè ní wọ́n pé láyé lásìkò dá wáyé torí wípé wọ́n bẹ́ni tọ́ dáa jùlọ lẹ́dà wọ́n bá gbáyé wọn náà wọ́n títí ẹ̀ ti bàjẹ́ tó bá rìn mẹ́ni rí tí ẹ náà dáa báwo wá ní ọba gbogbo ẹni rí títí ànábì Muhammad sallallahu alaihi wasallam

síbí òsì máa dún lọ́rẹ̀ yà á Rasulullah àmà fó kú láyé tó bá kú mẹ́ síbí òsì máa dá lọ́rẹ̀ ìdíjọ́ ọlọ́run yẹ kú náà bá di àìmà ń bá lọ tán àwọn olórí kan máa jẹ lẹ́yìn tí mo bá lọ tán wọ́n fi ayé sí àwọn olórí kan àti ìsọ́mẹ̀yìn kò sí àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn bẹ́ẹ̀ kò sí kíni kò sí àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn bẹ́ẹ̀ torí pé òun náà ó tún ti kọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin mọ́ ó ti pọ̀ wọ́n mọ́ pé ah, ah, um, ẹ̀yin ẹ̀yin ẹ̀yin dáa ẹ̀yin wẹ̀ ẹ̀yin kankan alábìwá ni ẹkú náà bá á dé àìmà tí mo bá lọ tán àwọn akáwọn ti olórí o àwọn olórí tí wọn rà àìmà táwọn ènìyàn gbólóhùn àìmà jẹmọ ìmáàmù gbólóhùn ìmáàmù òun náà ni Yorùbá máa ń pè ní lèmọ́mù ìmáàmù lèmọ́mù nínú sẹ̀ríà kì í ti dandan kẹ́ńtẹ́ pè ní lèmọ́mù ọ̀já àbá ẹn bá ti já sáájú náà pè ní lèmọ́ tí a máa nù sílẹ̀ náà wà ní tẹ́tí sẹ́gbẹ́ ayé yìí náà ọ̀gá yín bẹ̀ kí ló kọ́ rẹ̀ ìmáàmù náà ṣùgbọ́n sí máàmù tẹ̀sìn ní àti máàmù táyé ìdẹ́tì máa di tẹ̀sí àtẹ́yìn òtítí ọlọ́run sọ̀rọ̀ bá wà ní sọ̀rọ̀ àwọn ìṣẹ̀kùnrin bá àdìyà ìmọ̀ àwọn kan jọ̀gà lẹ́yìn bá lọ́tọ́ wọn máa darí àwọn kan jó lórí lẹ́yìn ìgbà tí wọ́n bá lọ àwọn tí wọ́n wá ń bọ̀ ìkíni ròyìn wọn láyà tẹ̀dú nàbí ìhùdà yìí àgbẹ̀dọ̀ gbogbo ń tọ́jọ́ ara yẹn Islam wọ́n wò dànù mùsùlùmí sí láàárín ọwọ́ àárí ẹni tí èsì mùsùlùmí tí wọ́n ń wó Islam àwọn ń káwọ́ lérí pé àáfàánù a ní mùsùlùmí lórúkọ rẹ̀ ń jẹ́ kọ́ mùsùlùmí tí wọ́n súnà rẹ̀ ní ẹ̀sìn máa sọ́lẹ̀ Yorùbá bí a máa pẹran súnà rẹ̀ tí wọ́n máa fẹ́ dẹ́rù èdè tó àmọ̀ pé mùsùlùmí lọ ama pé súnà rẹ̀ àní ẹjẹ́ àpá súnà rẹ̀ sẹ́pọ̀ ẹran jọ́sọ̀ èjì rẹ̀ àní yóò jẹ lẹ́yìn wá fún ọba kú láyé tán yóò darí yín láyà tẹ́dúró náà bí ìhòdà abadan kùránì kọjú báyìí àwọn ti ti kọjú sí ibi tí kùránì bá kọjú sí làwọn kọ̀yìn ibi ọlọ́run bá ní ẹ kọ̀yìn sí làwọn kọjú sí wọn mọ̀ jọ̀gá lẹ́yìn

ó ti tó ọba náà dáǹkara rẹ̀ wá kí lọ́n wá bí tọ́n wá sí ibi tí àti máa rí bí tọ́n wá sí ibi tí àti máa rí òṣìṣẹ́ ọlọ́run ló ń là wá lójú yẹn sallallahu alaihi wasallam torí pọ̀pọ̀lọpọ̀ àwọn brothers ní ìsẹ̀yìn àgbààgbà àwọn brothers kí wọ́n tẹ̀tẹ̀ tọ́lọ́ tẹ̀tẹ̀ tánú wọn jẹ́ ń tẹ̀ sìn jẹ́ ń tẹ̀ kí ibi tí òyìn wọn wà nǹkan sí ni wọ́n máa wà wọ́n máa wá àpá àti òní ṣe mistake láyé wọn a máa wá ilé ìbámu tí ò ní tìrún kí wọn a máa wá obìnrin tí ò ní tó bá pé báyìí ni ó kú olórí ilẹ̀ yóò ọkọ̀ tí a màláìka di màláìka ó dìjọ màláìka nígbà tó jẹ́ àwọn ẹni ọlọ́run gan ti mi sí bọ́ wá làwọn ẹni èṣù tẹ́mọ́lá ní èṣù àwọn ìjọba níjọba wọn. wọn ò lè ṣèjọba láì gbé o kò ọ̀nàbọ̀nà gbègbà lẹ́yìn ìgbà tí kò sí àwọn òfin sísẹ́mù tẹ́ ń lò yìí gan ó ṣòro bọ́bá ti débẹ̀ tàbí àìmọ́sọ fún àwọn ọmọkẹ́gbà tá à ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ mo ní wọ́n lọ jẹ́ ń tìtù láàrin ọmọ akẹ́kọ̀ọ́ yìí bóyá wọn náà ń bẹ mọ́tà sí ń bọ́ mi ó lù jẹ́ ń tìtù ojú ẹ̀ tutù kódà wọn ní kì í dábàá sọ̀rọ̀ jẹ́jẹ́ ni máa lọ ọ̀rọ̀ ọba sálámù báyìí tó ọba bísí dáadáa dáhùn sálámù mo ní sẹ́yìn èyí tó jẹ́ ń dùdù lára yìí ìjọ tí wọ́n bá pa àtẹ́lẹ́ lọ́wọ́ tí wọ́n bá pa àtẹ́lẹ́ lọ́wọ́ báyìí ọlọ́mọdé ọjà mọ̀sàdó àpẹ ọlọ́mọdé ọjà láti ayé o torí bá dáwọn ní ọjà fọwọ́ ẹ̀ mo ní jẹ́ bá fa okun àti ayé ọlọ́wọ́ lónìí mo ní bàbá ìrọ́sù kan ó sì yí padà díẹ̀ oṣù méjì oṣù yìí tí láì dáa ni ètò dáadáa o yóò máa fa àtàlẹ́jẹ̀ nẹ́ẹ̀sì yọ àmọ́ súnmọ́ sí ìtọ́ àrùn díẹ̀díẹ̀ ẹni tó jẹ́ tẹni ọlọ́run láti pilẹ̀ nínú o báwo wá ẹni tó jẹ́ sí pé kò sí ẹ̀mọ́ ọlọ́run ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó sì bá rẹ̀ bẹ́ẹ̀ àà ah, hmm, yẹ tó bá rántí ọlọ́run lẹ́kọ̀ọ́ kan ẹgbẹ́ àyìn tó kárí oṣù tíráì ìjọ ọlọ́run ní pàṣẹ fún wọn wọ́n láyé tó ní nàbí tó nẹ́sì kí lọ́kàn pẹ̀lú sínú ànábì sọ́lọ́lá wà rẹ̀ sọ́lọ́ ìrìn ẹlẹ́ẹ̀kejì kọ̀wá títàn ní ìgbà ní wàtàyàkùnmù fi him rijalun ẹ́tọ̀rọ àwọn aláfẹ́ ní ìjọwà kòlóbùhùn kòlóbù ṣayàwó ọkàn wọn láti òkèdílẹ̀ kòlóbù ṣayàwó ẹ̀mí èsù ní bẹ lára wọn ṣùgbọ́n tí jùsùmánì ń bọ́dí èèyàn ní wọn ẹ̀mí wọ́n máa bá wa jẹun wọ́n máa ti nọ́mà dì tọ́mọ ìyàmá tí ó máa bẹ̀rẹ̀ máa ti ṣùgbọ́n tọba ilé táì láì wọ ọkàn wọn kí ni wọ́n ń rò kí ni ìròrí wọn láàárọ̀ dalẹ́ ìròrí ṣẹ̀tọ́nù kí ni ṣẹ̀tọ́nù máa ṣe sí mọ́tún ráyé sí nínú àbí má bayé jẹ́ ẹ̀ ń bayé jẹ́ ṣé ṣe dáadáa ni àbí sábúrú àbúrò ṣe ṣe ṣẹ̀tọ́nù tó ṣe ó bójú àbúrò rẹ̀ rà rí lẹ́yìn ìgbà náà wá sórí kékeré kan orí kékeré kan náà ló fi jẹ́ sí pé ìròyìn wọn lànà ìdúró fún wa sọ̀rọ̀ àtẹ́lẹ̀ wọ́n lẹ̀ bẹ́ni pé mẹ́ta àti méjìlá fún wọn sí àwọn kan wọn ò tí ì wọnú ìṣèṣò tí wọlé sí wọn lára tán àwọn làwọn ẹgbẹ́ máa rọ́bì sí pé àwọn owó ẹni afá ìgbó ẹ lọ kírun aláàjì ló kọ rẹ̀ ẹ lọ kírun ẹ lọ kírun ókè owó ìṣe mùsùlùmí yóò ẹbọ kí ni ayé láti àtúnṣe àkèámà yóò sọ bá ń kọ bí ṣe ń lọ tẹ̀sìn Islam ni wọ́n máa lọ sí ẹ̀sìn ẹlẹ́sìn kejì bẹ́ẹ̀ náà ni ó tún máa lọ sí sí ẹ̀sìn ẹlẹ́sìn kẹta náà kò sí ìṣẹ́ kò sí àlọ́ àwọn kan nù wọ́n ti kọ̀yìn sí qala Allah qala rasul àwọn kan nù ṣùgbọ́n wọ́n sì jẹ́ ara yín àwọn kejì oní ọ̀làwọn tó jẹ́ sí pé wọ́n ti wọlé tán ṣètọ́nù ti gba ẹ̀mí wọn tán ó ti jẹ gàba tán àwọn tààrà kọ̀ọ̀kan wọn ti dára lẹ́kọ̀ọ́ kan báwọn ilé ìwọ̀n yà tán yanyan mùsùlùmí náà ti lé nígbà tá a bá wá nírú àwọn àrùn bá ń táìpù bá nínú àwọn olórí tó jẹ́ kó kọ mùsùlùmí lọ́jẹ́ ada bọ́wọ́ ara tó ìṣòro sí ìjọba wa rẹ̀ pẹ̀ anábìlú tó fún wa anábìlú wa ń sọ báyìí ní sọ́dọ̀ bá sọ́dọ̀ fún ọ̀rẹ́ ìfà gẹ́gẹ́ bí ta sọ fún wa pé àwọn tàbí ní orí wọn pé jù lọ

ṣùgbọ́n ìgbà míì kára pọ̀ yóò gbé a àjọta yìí náà ni. ìdíjọ́ ọlọ́run sọ̀rọ̀ làwọ̀ sẹ́lẹ̀m kò tó ifá ní tí mo bá wá jẹ́ sí tí mo pẹ́ láyé torí pé oní bá dí tó bá kúrò láyé sẹ́ni ọ̀sẹ̀ tó wá jẹ́ sí kójú mi rí ìrìkúrì tó wí yìí ìrìkúrì ni o ìyẹn wá sí sùúrù ni o gbogbo ìtúwọ náà bá ń rí lásìkò tó wà nílùú tiẹ̀ náà ó ṣe sùúrù ni o mọ́ ẹ̀fẹ́ ti ń tó lọ́dọ̀ àwọn aláṣẹ nítorí ọ̀rọ̀ máa burú tó bá ti bá kò ní jọ lójú tọ́bọ̀ wá rí ní tọ́jà kọ́ abọ́ lójú kọ́ rí aláṣẹ kan ní ìsìn kọ́ wá ó wá tètè dé mọ́sálásí olójú kò sọ́pù láwọ̀ ọ̀rẹ́ ayẹ̀rẹ́ wú lọ́sàn-án ní kọ́ òrò bẹ́ẹ̀ kọ́ túmọ̀ ẹ̀ ayẹ̀rẹ́ wú lọ́sàn-án tó ti wá mọ́sálásí tó ti ẹ̀ wá eléyìí tó wá tó sọ́pù láwọ̀ ní fọ́sílẹ̀ à eléyìí kọjá bẹ́ẹ̀ nìyẹn sọ ọ́ wà sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọmọ pé kì í ṣiṣẹ́ rẹ̀ nù ọ̀sẹ̀ ìfarọ́bí ọlọ́run ọwá ni òjijì ọlọ́run sọlá ọ̀sẹ̀lá tó bá jẹ́ sí pé mo bá bá rú ẹ̀ ńkọ́ tìrú ẹ̀ bá bá mi láyé ńkọ́ bó ṣe bá gbogbo wa náà tá a jọ ń lú ẹnu ẹ̀yìn bó ní ká ṣe ṣé ń takò ní ní kí máa kí máa àbíṣe ẹni kí máa sọ̀rọ̀ pọ̀ bákùnkùn sí ni òjijì ọlọ́run ní sọlá ọlọ́run àdìsọ̀rọ̀ tó ń ti bó ṣe rí nìyẹn ìwọ́sìn ní tàbí ẹ̀ tí sọ̀rọ̀ ìtàbí ni ó sọ̀rọ̀ báwa ọ̀jẹ́ nǹkan jẹ́ tàbí ọlọ́run pé kó rí ìkúrì báyìí ṣe pé tàbí ó tún máa gbé àá ó ti ẹ̀bọ̀ wọn fún mi èmi tí mo bá nìyẹn ti lò gbà sọ́dọ̀ àfẹ́lẹ́ arábìnrin tọ́ba pawọ́ láṣẹ nítorí bó ti bàjẹ́ tó kún tó yìí náà tọ́ba pawọ́ láṣẹ tasmaru máa gbọ́ wàtòsí máa gbà lílé àmì pálásẹ̀ rẹ̀ múra wa ọ̀tọ̀ ní tíṣẹ̀rí àwọn wí ọ̀tọ̀ ní tápọ̀lọpọ̀ mùsùlùmí pápá wa bá àgbà bó wà lẹ́yìn

wọ́n nà ọ́ ìwọ́ ti ní tàbí èmi àti ayé ti tàbí wọn ò gbowó wa o wọn ò sì tún lù wá ẹnu nǹkan kan kan tẹ́ kan ti tí ọ̀tẹ́ wa lọ́rùn ní láyà wèrè tó arábìnrin ní tí wọ́n bá lù wọ́ gan tí wọ́n tún wá gbowó rẹ sallallahu alaihi wasallam àti tí ìbátọmọlẹ́yà nẹ́bì ni ọ̀rọ̀ yóò máa rí ọlá èyí ìbátọmọlẹ́yà nẹ́bì tó ní ìbánàbí wọlé ọlá lọ́kùn ẹlẹ́ni ọmọ gbọ́rọ̀ àlẹ́bí ní bí àìgbọ́rọ̀ wá ẹsẹ́ ní àgọ́ ní fún àwọn ẹni ẹgbẹ́ jù ọlọ bí tó ti torí rẹ̀ jù ìbọn ẹ̀ṣùgbọ́n ọ̀gbọ́n jì ẹ lọ́gbọ̀n ìwọ fọ́dù ẹ̀wò náà kó wo ìbọn ẹnì kan máa tẹ̀lé ànílẹ́bí kọ́ máa sọ lórí wa. ó ní kí wọ́n bá ju ọ ìwọ

tá a bá ń fi gààrí síjọba àbá ń pè síjọba àbá ń bájọba àfà súnà nábì nìyẹn sallallahu alaihi ọ̀dọ̀ ọrẹ mùsùlùmí fún ẹrù ẹtù sẹmọ kó ti gààrí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn òpótẹ́ àbá ń gbẹ́rù lọ tó di lọ jábọ́ tó bẹ sí yọrọ ẹsẹ wa fọ àpẹẹrẹ rẹ kalẹ̀ wá tuntun wá bìkínní nẹẹtì <laughs> kó o fi kọ́ ọ̀bà ẹ̀kọ́ ọ̀bà síjábọ́ mọ́. kó lè bá rìn dáadáa pàdé ànábọ̀ Muhammad sallallahu abẹ́lọ́wọ̀n ìta agbọ́lọ́n dúró fún alájà tó kìí àmà wá sí ìdáwà ní alhamdulillah